kẹjá jọ jẹ̀gbádùn ọ̀rọ̀ tó ń lọ èyí tá a tún gbé dé lónìí. <laughs> mi ò mọ ibi tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti lè bẹ̀rẹ̀ mo ṣe rẹ́rìn yẹn o ṣé ẹ rí bíbélì sọ pé bí ìwọ bá ṣe rere ara kì í hò wá yá ọ bí ọ̀pọ̀ aláǹgbá ló dẹ̀ dánú délẹ̀ àmọ́ ìtinú Yorùbá tún sọ pé bí kú ilé ò pani tòde ò lè pani. Hmm. nígbà tí àṣírí Gani Adam ti tú nígbà táṣírí ó ti yé wa nígbà táṣírí ẹ̀ ti tú tó ti rí i pé àkọ́kọ́ náà Sunday Igboho ti gbé lọ sí court ẹlẹ́ẹ̀kejì ni pé ó ti wá gẹ̀ẹ́tì pé iná ta dálẹ̀ fẹ́ yẹ gùn ẹyẹ míì ni wọ́n fẹ́ fi sùn báyìí ṣé kò kúkú mọ̀ wípé àṣírí mítìn táwọn ṣe máa tú mo dẹ̀ wo sàkún arákùnrin tó sọ voice note yẹn mo wò pé irú èmi sì mi kì í ṣe OPC mi ìṣerí láyé mi ṣó pọ́sibù kí n parọ́ mọ́ra mi wípé OPC mẹ́mbà ni mí tó bá tí ò bá dá lójú ẹni kó pè mí kájọ wá fèsì ara wa ṣé mo lè sọ bẹ́ẹ̀ mama mo implicate ara mi ni torí ẹgbẹ́ tí mi ìṣeré tí mò ń parọ́ pé mo ṣe ó mo ṣe wò pé ṣé máa yẹn lè parọ́ mọ́ra ẹ̀ ṣá ìyẹn ẹni tí ó fi voice note sílẹ̀ fún ọmọ bàbá ten ten àròlé bàbá ten ten rádà wípé òun wà ń bẹ̀ àtàwọn kan tí Gani pé meeting tó sọ pé àwọn làwọn máa disguise bíi Fúlàní nígbà tí Ìgbòho bá wá sí lọ́ra. Si kó má yà wá lẹ́nu pé Gani tó ti wá deny nípa àwọn sọ bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ni tí àjọ ṣe mítìn máa ń tó sọ̀rọ̀ yẹn ó ní kó dárúkọ àwọn táwọn jọ wà ń bẹ̀ táwọn jọ ṣe mítìn yẹn then ṣe rí ìṣọwọ́sọ̀rọ̀ wọn ìṣọwọ́sọ̀rọ̀ wọn àwọn ọba tí wọ́n ń pe àwọn méjèèjì pé kán bá wọn parí ìjà mú fọlọ́ọ̀gbúra dé wọn àlèmi ti sọ tẹ́lẹ̀ pé ìjà yẹn ìjà lára ni kò lè parí ṣebí lẹ́yìn píparí ìjà ni voice note jáde adẹ̀rí báwọn ọmọlẹ́yìn ẹ̀ ṣe tu lẹ́nu bí ejò ibùn tíjà yẹn bá parí wọ́n máa dẹ pápẹ́lẹ̀ báyìí fún Sunday Igboho ni pé kó lù torí lójú wọn bí káburú ṣẹlẹ̀ sọmọkùnrin yẹn náà fẹ́ẹ́ wọ́n làwa ọ̀tá yorùbá nínú àwọn nínú àwa ta lọ̀tá yorùbá wọ́n ní Sunday dolórí ọ̀tá yorùbá <laughs> kódà àwọn ọba àwọn lọ́balọ́ba lẹ yorùbá gan tọ́gà yín jẹ oyè sáàrin wọn àwọn lọ́balọ́ba lẹ yorùbá gan rí ìgbòho pé yes eléyìí ni kan ṣo lọmọ tá a mọ̀ tó lè tó lè tó ń jà fúnlẹ̀ yorùbá àwọn ọba wọ́n acknowledge wọ́n sáyẹ̀sì ẹ jẹ́ ń fi àsìkò yìí sọ torí a lè rí àwọn tí wọn ò tí ì ní wo fídíò tí mo ṣe lọ́sàn-án yìí ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Yorùbá Nation lóòótọ́ lóòótọ́ ẹ lọ wo àṣírí tó tú tí wọn ò fẹ́ ká mọ̀ nínú ìtàn tá a lọ wú jáde láti ibìkan ẹ lọ wo fídíò ọ̀sán yìí ò ṣe máa wò fún gbogbo ẹni bá nífẹ̀ẹ́ sílẹ̀ Yorùbá pàápàá jùlọ tó nífẹ̀ẹ́ sí kí a gba yorùbá nation kí ló ń jẹ́ yorùbá nation ń bo ló ti wá kí nìpínlẹ̀ njá tí ẹ ti gba yorùbá country rì gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fídíò yẹn lọ wọ ẹ̀yìn tẹ́ẹ̀ wọ ẹ̀yìn tẹ́ẹ̀ wò ẹ bá mi kọ́mẹ́ǹtì kí lẹ rí wò nú ẹ̀ sínú kọ́mẹ́ǹtì fídíò tẹ̀ ń wò yìí yàtọ̀ fún ìtẹ́tí kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ mo fẹ́ káwọn tí ò tí ì wò kà kí wọ́n rí i pé ah kódà a ṣe ń wò pa máa ṣe sí kẹsẹ̀tì pàápàá toro what is a biggest documentary program tó bá sọ pé documentary video yẹn ni ẹ̀ẹ́rí gbà tí Yorùbá ti ń jẹ́ Yorùbá country bọ̀ ẹ má jẹ́ kí n fi ẹ̀tẹ́lẹ̀ pàlàpàlàpà mo kàn fi sọ fún àwa tá àti ìwò tẹ́lẹ̀ ní pé kẹ́ now àwọn ọmọ Gani dìde torí pé wọ́n rí pé ṣàṣírí ló tú yìí ló tó báyìí wọn ò kúkú mọ báwo làwọn èèyàn ṣe ń jáde láàrin àwọn àwọn tẹ̀lẹ̀ rí tí wọ́n jáde wá gbèjà gàlè wọ́n ń ṣe floor member o àwọn tó jọ ń rí jẹkújẹjẹ ni o àwọn tó jọ ń pín owó tó bá rí tó bá lára àwọn èèyàn àwọn tó ń jọ pé ẹ bá máa gbélé wàá gbé òun lọ tún bá kinní kan ẹ bá gbélé òun lò sí ẹ tẹ bá gbélé òun láàrin àwọn tó ń jáde wá sọ̀rọ̀ nìyẹn o àwọn ordinary floor members àwọn yẹn rí nǹkan ṣe pé kò dáa àwọn yóò support wọn bí Gani ṣe ń bàbọ̀ yìí afẹ́ lè fi oyè yẹn pàtàn láìpẹ́ torí mo mọ̀ pé àwọn ládéládé lóyè lóyè wọ́n ń wo types of things wọ́n ń wo bí nǹkan ṣe ń lọ àwọn náà ń wò pé ṣúọ́lì ọ̀tá wa la fi ṣe olóyè yìí afọmọ àparò sábẹ́ à ń gbìn kà ta ni ó ti mọ̀ pápárò ló máa yọ gbogbo ọkà yẹn jẹ àfi tí ò bá so sókè bẹ́ẹ̀ bá àparò lórí ebè á jẹ́ pé àgbàdo ṣẹ̀ṣẹ̀ yọ síta díẹ̀díẹ̀ báyìí àparò ló máa tú yọ tán kò sí gbégbé yẹn ṣe lè pọ̀ tó irú ẹ̀ ló ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá yìí afàparùsà bí àǹgbèkà àrípàǹgbè Stefford àwọn eléyìí tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ tí wọ́n sì wà nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n lọ gbé information lé Yorùbá lọ sọ fáwọn Fúlàní láàfin rọ́nà lọ ohun tó máa wá dùn mí ni pé àtúrà wọn lọ́balọ́ba wọn á tún bá ṣe mítìn wọ́n á tún gbàgbọ́ nú ẹ̀ wọ́n á tún tàṣírí sí lọ́wọ́ òun ayé àgbẹ̀ alọ́gbé fáwọn fámìlì ẹ̀ àṣírí voice note tó tú yẹn ọ̀tọ̀ ni ti phone conversation wọ́n ti náà yẹn wọ́n ní irọ́ ni phone eh, voice note tí ọkùnrin yẹn tún ṣe wọlé wọ́n tún ti deny pé irọ́ ni o wọ́n nítorí pé Ìgbòho rí i pé òun ò lè wọlé wá ó wá wá nǹkan tó fẹ́ fi defend rẹ̀ ló fi lọ kúkú ẹnìkan kódà ẹlẹ́ẹ̀mọ̀rí wọ́n láwọn ò mọ̀rí wọ́n dẹ̀ dárúkọ ẹ̀ fún wa ẹ tó ṣe voice note yẹn bóyá kinní kan ọlá àbí kinní kan náà ló ń jẹ́ wọ́n láwọn ò mọ̀rí àwọn ò rírí kò sí ní OPC ṣùgbọ́n kinní kan ló ń jẹ́ ẹ̀ẹ́dẹ̀ mọ̀rí béèyàn bá ń sọ̀rọ̀ kí sọ̀rọ̀sọ̀rọ̀ máa rántí ẹni tó mọ̀ gbọ́ torí pàwọ́ tá à ń gbọ́rọ̀ a kì í ṣe wèrè àwa tẹ̀ ń bá sọ̀rọ̀ wèrè kọ́ ni wá èèyàn tó wà sane and hearty làwa tá à ń gbọ́rọ̀ bàbá wa gbọ́ ibi tẹ́ ẹ bá fi parọ́ àti tètè mọ̀ pé rọ́lẹ̀ ń pa béèyàn bá gbọ́ fídíò tẹ́ni yẹn ṣe mú ìní mọ̀ọ́mọ̀ gbójú ẹ̀ síta torí mi ìfẹ́ kó pọ́pùlà ìmá gbójú ẹ̀ síta èèyàn àjẹ́ kó pọ́pùlà ni a ní gbójú yín síta mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ sọ ápìlẹ̀ ẹ̀fàráyé wọn wá máa bá wa fèpè fún yín tó rọ̀rọ̀ yín wọ́ tèpè mi ò pílẹ̀ torí nǹkan mi torí káwọn èèyàn lè fi èpè fún ẹni tó bá jẹ́wọ́ ni Gani adamu rán wa ó tó sí o bá jẹ́wọ́ náà rán wa ó kéré sí i ìwọ náà rí i pé kábàkábà ló ń sọ lẹ́nu ẹ̀ Ìgbòho ẹ̀ kì í ṣègbòho ehoro ni ẹ̀kíní kan ní bíbáyé ẹ̀dẹ̀ tí wọ́n bá báyé ẹ̀dẹ̀ bẹ̀ wá máa ṣọpẹ́ ìwọ tó ń ṣerú lẹ́yìn ààrẹ ọ̀nà kakanfò tẹjọ́ ń jẹ̀jẹ̀kújẹ̀ o mọ ibi tí gbòòwò ti báyé ẹ̀dẹ̀ ṣo máa sẹ́ẹ̀tì tó ní láyé ẹ̀ má bọ̀ ìkan náà sọ níjọ́ yẹn má bọ̀ máa ra tíkẹ́ẹ̀tì fún ẹni wọ́n rà pa ẹni tó ń wò tó ń tanná wò ẹni tó yẹ kán tàkàn fi rà tùpà tó lóun àjìtanná wò èwo ni Ìgbòho ń tẹ̀sẹ̀ gbẹ̀nu gbogbo yín bàbá yín bàbá yín nítọrọ ayé Ìgbòho ìṣẹ̀gbẹ́ wa tọrọ jẹ lòun Ìgbòho tọrọ jẹ ntóní àrọmọdọ́mọ ò lè jẹ́ tán tí èkú kí bàbá yìí sọ asẹ́ẹ̀tì ẹ̀ka gbọ́ tí ìbá ṣe pé gbogbo ń náà ni gbogbo hòtẹ́ẹ̀lì tẹ́ nǹkan kiri wẹ̀ tí rówẹ̀ ọ̀jẹ́ lé èrè ọ̀jẹ́ lé egún náà lẹ́ṣà kiri ó yà mí lẹ́nu pé wọn ò lójútì wọ́n wá jáde wọ́n láwọn ò sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ò ṣe mítìn pẹ̀lú fúlàní ah mo wà shocked ibi táṣírí wọn ti tú ó níbi tó ti sọ pé kinní kan lórúkọ ọkùnrin tó ṣe first note yẹn o ṣùgbọ́n àwọn ò mọ̀ rí wá lẹ ṣe wá mọ orúkọ ẹ̀ ńgbà tẹ́ ẹ mọ̀ rí báwo lẹ ṣe mọ orúkọ ẹ̀ ara yín ni ó wá lè má jó OPC tọ̀dọ̀ yín mọ́ kó ti jẹ́ pé fashion bẹ́ẹ̀ tó pc member ní ẹjọ́ ṣe meeting má yẹ confam ẹ̀ ó tún wá sọ pé tó bá sọ pé rọ́ ni kó kọ́ lòun out ó wá ń ṣépè ó ń ṣépè fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kan ó dárúkọ wọn ń ṣépè ṣebí ẹni dérú lérú máa ń tọ̀ ẹ̀yẹn máa ṣọ kéèyàn fẹ́ rú á dá padà wá bá a ní oko tá a bá sọ mọ́ pẹlọpẹ sọ mọ́ ni padà kódà at velocity tẹ bá fi sọ ni ó fi sọ padà <clears throat> so ọkùnrin yẹn ó kàn jabula ẹnu bá má dá lóhùn ṣùgbọ́n ẹrù bá wọn ká má parọ́ ní káàpù wọn yẹn ẹrù ti ń bá wọn because they don't know what this man can do for them wọn ò mọ̀ wọn ò tí mọ irú túwo ló fẹ́ pa fáwọn wọn kàn rí lẹ́tà látọ̀dọ̀ court orí wọn ti yí padà orí wọn ti ń yí wọn ti ń sáré kiri látòkè sílẹ̀ tán bá bí òun re kóun má dà kóòtù lóhùn àwọn sáǹtẹ̀lẹ̀ nìyẹn agbára wọn ò ní ká nígbọ̀n bá dálẹ̀ fún tán bá gbé fún tán bá charge fún contempt of court ntí kóòtù ní kó ṣe yẹn kó má ṣe kó ní pẹ́pẹ́sẹ́ kan òun lágbára òun mọ àwọn èèyàn kájọ wá wo ibi tó máa já sí kọkùnrin tàtọ̀ ni kóbìnrin tàtọ̀ ni káwé tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ẹ̀yin èèyàn mi ohun tí mo tún ríre o lọ́dọ̀ àwọn ọmọ Gani Adam lórí allegation tó ń fi kàn pé ó gbowó lọ́wọ́ Fúlàní wípé àwọn fúlàní yẹn ó ti wá sọ fún wọn pé kán kò nu oko oko ìlọ́ra káwọn OPC lọ́bẹ̀ kán lọ disguise kí Ìgbòho wá wábẹ̀ kán wá pamọ́ bẹ̀ ọmọ Yorùbá sọmọ Yorùbá ó ṣàpè rẹ̀ lọ́mọ Yorùbá wọ́n ti wá jáde wọ́n láwọn ò sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àjọgbọ́n nǹkan tán sọ. orúkọ mi ò yí padà tùnlọ̀dé adémọ̀yíwá ni mò ń jẹ́ tí mo jẹ́ ìkan ara ọmọ ẹgbẹ́ OPC led by Iba Gani Adams is the fifteenth Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land mo jẹ́ national protocol officer fún Ààrẹ Ọ̀nà for tilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o pàtàkì ọ̀rọ̀ mi tó gbé mi wá sí orí fọ́nrán lẹ́nìí kò ju wípé àwọn awuyewuye kan tó ń lọ lọ́wọ́ láti àkàtà àwọn Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn ń pọ̀ sí Ìgbòho bọ̀ gẹ́gẹ́ bí àwa ṣe mọ̀ sí tá a mọ̀ sí ehoro ẹ jọ ẹ tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ kẹ́ gbọ́ wa ṣe rí òbílẹ̀jẹ́ ti wà ńlẹ̀ Yorùbá ọjọ́ pẹ́ akurọ́mọ́nijayé ti wà ńlẹ̀ Yorùbá ọjọ́ pẹ́ ṣùgbọ́n èyí ti Sunday Adéyẹmọ yìí tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho yìí fẹnu gba nation fẹnu dáràn fẹnu jáwáyà tí òbílẹ̀ jẹ́ ó ti pọ̀jù mọ̀nàfíkì èyí ti pọ̀jù irọ́ abatẹnijẹ́ amú ẹni tó wọ tó ti ga sókè láti mú wálẹ̀ láti fi gòkè ó ti pọ̀jù fún Sunday Adéyẹmọ Ìgbòho. Sunday ọmọ àbí ìpabẹ́ tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ kó gbọ́ ìwọ àti àwọn bloggers yẹ àti gbogbo àwọn lawyers tẹ sọ pé ẹ fẹ́ gbé tẹ fẹ́ fi sue ibà Gani Adams sí court àbí nǹkan kan gbogbo ọ̀rọ̀ yín ló yé wa amọ̀bi tẹ́ ti ń bọ̀ amọ̀bi tẹ́ ẹ ń lọ ṣùgbọ́n mo fẹ́ yànnà náà àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ àwọn fọ́nrán kan tí wọ́n ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ pé ẹ wá ń purọ́ bàǹtàbàǹtà ẹ ń dìfẹ́m orúkọ Ìbà Gani Adams àti OPC lórí ẹ̀rọ ayélujára. tí ò lè ní kó rí bẹ́ẹ̀. kí là ń fà kí la gbé kí la jù láti bí ọdún mẹ́rin tẹ́ ẹ ti ń bọ orúkọ Ìbà Gani Adams jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn Yorùbá lóògùn ọ̀fẹ́ o ọmọ OPC ò sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí la wò pé tá a bá tún fi ilẹ̀ kẹ́ ṣe níbi ìtẹ́ ti ṣe bí ọdún mẹ́rin sẹ́yìn ẹ rò bíi pé bẹ́ẹ̀ náà lẹ̀ tó gbangba sùn lọ́yẹ̀ yìí púpọ̀ nu ìdẹ́kẹ̀rẹ́ ẹ̀ tó gbẹ ìdìwà ekiri ebi ntí èyí níwájú ta ni. Ah, fọ́nrán yìí tí ó wá ń jáde tá a wá ń sọ tí ẹ wá ń gbé kò yẹnu tí àwọn kan gbé àwọn àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n àwọn kò gbogbo ẹ̀ ń gbé ẹ̀ wọ́n fọ́nrán yìí pé ibi ẹnìkan OPC lòun ikú wà ń bẹ níbi tí wọ́n ti ń dáná irọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ gbọ́ mi. gbogbo wa la mọ̀ pé a gbọ́ igbowo mẹ́ta yìí Ìgbòho ti dọ́gbọ́n ti gba owó lọ́wọ́ àwọn èyí tó ìwà ń diaspora láti wá fẹ́ wá sí ìlú ìlọ́ra tí ó jẹ́ pé Kóìkì náà gan ti ń sọ lórí fọ́nrán tó ṣe wípé Sunday Ìgbòho ehoro ọmọ àbí epo ti wà nísàlẹ̀ wípé ìyẹn túmọ̀ sí wípé ó ti wà bẹ́ẹ̀ náà ni ọmọ kan tí wọ́n ń pè ní mass Zanu Williams ọmọ Ègùn yẹn abirùn òun náà ń lo voice note yẹn lórí lórí fídíò tó ṣe báwo lẹ̀yin ọmọ Yorùbá ṣe báwo lẹ ṣe ẹ máa rí ọ̀nà ńlẹ̀ ẹ dẹ̀ máa kọlu gbó nígbà tí Ìgbòho mọ̀ yìí pé owó tóun ti gbà kò lè wá sí Ìlọ́ra kò lè wá sí Nàìjíríà láti wá wọ igbó tó sọ fóun fẹ́ wọ̀ ní Ìlọ́ra ẹ wá ń hun ète wípé ibà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ti ilẹ̀ Yorùbá ipò ti lọ lè dí àpòpọ̀ mọ́ Fúlàní láti kọ́ ogun wọnú igbó Ìlọ́ra láti bá Sunday Igboho jà ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán yìí ẹ jẹ́ ká gbọ́ ọ́díò yìí bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ kí n ṣe tó máa analyze ọ̀rọ̀ mi lọ. lórí bàbá tẹ́ntẹ́ mo kí ẹ mú iyì rẹ mo kún mo máa ń gbádùn àwọn ètò ẹ lórí Facebook mo dẹ̀ máa ń wo àwọn nǹkan tí mo máa ń mo máa ṣe inú mi dẹ̀ dùn sí. mo fẹ́ fi information kan mo fẹ́ fi nítorí pé kí ni bá a wí àwọn kò bá dẹ̀ ká sí nǹkan tó jẹ́ pé ó máa ṣe ra ní àǹfààní ni ẹjọ ẹtẹ tí bẹ̀rẹ̀ kẹ máa bá ọ̀rọ̀ yẹn lọ ẹtẹ tí kẹ máa gbọ́rọ̀ yẹn arákùnrin tó ń sọ̀rọ̀ yìí. jẹ́ kí information náà ó di ọ̀dọ̀ olóyè sọ̀dẹ́gbò ìyẹn bàbá dami ní ẹnujọ́ mẹ́ta yìí a gbọ́ wípé eh, olóyè sọ̀dẹ́gbò fẹ́ wá sí ìlọ́ra. ibo lóye ibo ni Sunday Igboho ti lóye ẹ kàn ń pé owó ònú ayírádà yẹn torí dáńkú bíi díẹ̀ mẹ́nà yẹn ó gbọ́ ló ti jóye. kọ́mọ ní kí ni ìtumọ̀ náà fi dá òbí sílẹ̀ ṣíbí fún iye ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. OPC ìgbà Gani Adams àwa dúró lórí òótọ́. bẹ́ẹ̀ ni kó kúrò lọkùnrin ó sì máa dìná ìmọ̀ yẹn pé òun ò mọ̀ rí o ó dẹ̀ mọ̀ kó rí dáńkú bíi díẹ̀ díẹ̀ mẹ́nà òun tó ń pè lókùrọ̀ ó dẹ̀ sọ pé òun ọmọ àyẹ̀rí ẹ máa wò sì máa dìná ìmọ̀ yẹn pé àwọn ò mọ̀ rí lópìsì wíárà sọ mọ orúkọ ẹ̀ ó mọ bí màá yẹn ṣe rí òun ló sọ fún wa sí pé màá yẹn rí dáńkú bíi jẹ́ àmáínà ó máa bá a níṣó. olóyè sọ nípa sókìsì o àmọ́ rí o lára àwọn ọmọ Yorùbá nation tí wọ́n dọ́kọ́ fẹ́ wọ́ọ̀kì àmọ́ rí ní OPC. ṣé ẹ ti gbọ́ sí i ó láwọn ò mọ̀ rí ó dẹ̀ mọ̀ pé níbi onídàkú bíi gíà máínà ṣé rí i pé nta fẹ́ sọ gan ti fojú hàn òpùrọ̀ láyé àtọ̀run ni àwọn wèrè tán kóra wọn kiri má nìṣó lẹ̀. ṣé Ìgbòho ló rẹ́jà ti jà fúnlẹ̀ Yorùbá Ìgbòho tó ń fi yín wọ́kẹ́ tó ń fi yín gba owó tẹ́lẹ̀ owó wọ́díẹ̀ ló ń béèrè ṣùgbọ́n nísìnyí owó lọ́ọ̀yà ló fẹ́ máa béèrè ẹ máa tẹ ẹ pàtẹ́tẹ́ gbóyè pátápátá. ṣé òun wá pè pàdé pẹ̀lú àwọn àgbàgbà sírìkì kan àwọn àgbàgbà wọn sírìkì tó yẹ pé wọ́n dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n bá wọn ṣèpàdé wọ́n dẹ̀ gbé wọn fún ìbàgà nínú information tí mo fún ẹ yìí nínú ìpàdé tí mo fà òun náà ni mo ti ni wọ́n ti yọ eh, àwọn aṣojú tí wọ́n máa lọ kó jùlọ. gbogbo àná máa ń purọ́ mọ́ fúlàní pé fúlàní náà pa wá fúlàní ló ló ń ṣe báyìí wọ́n dẹ̀ fi àwọn ọmọ Ìgbò tó jẹ́ pé tó ń fún wọn ní kọ́ńtíráàtì láti balẹ̀ Yorùbá jẹ́ ẹ rántí gbogbo gba ensars ẹ máa gbọ́rọ̀ ìbò a máa ṣe analysis ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ jára yín. Yínká Gani Adams máa wá fi àwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ tiẹ̀ tó jẹ́ yóò fi ara wa tọ́wọ́ pé wọ́n ní agbára tọ́wọ́ pé wọ́n jẹ́ akọni nínú ọba nínú òkùnsí tí a ṣe yìí olùmọ̀ fi dínkù àwọn. sẹ́rí ìbá ni lórúkọ jẹ́. ìbá Gani Adams fẹ́ lọ kó ọmọ apc sínú igbó láti wá bá Sunday Igboho jà ta ni Sunday Igboho ordinary zonal commandant lásán wọn bí yàrá ìyá yàrá ìyá sunday kò dá kó wọn bí dá kó wọn sọ pé ta ni òun. mi ò ní parọ́ fún ẹ nítorí pé kí ni mo wà níbẹ̀ kí sí pé ọ̀rọ̀ yìí kì í ṣe pé àrísọ ọmọ ẹgbẹ́ kí ni ọmọ ẹgbẹ́ wọn ni mí òun fún sí ni mí ṣùgbọ́n àkókò sí níbi ìbàjẹ́ ni. so nísìnyí Ifá Gani Adams wọ́n ti ṣe kí ni wọ́n ti gba owó lọ́wọ́ àwọn sẹ́ríkì fúlàní wọ́n ti kó àwọn kan fún. ṣẹ̀rúrú ìbanilórúkọ jẹ́ wọ́n ṣe ń ṣe láti ọdún bíi mẹ́rin nìyẹn o Sunday Igboho ní nǹkan tó fẹ́ wá ṣe nílọ́ra ó ti dán gbogbo owó lọ́wọ́ àwọn tó wọ ìdásọ́ra kó ń bọ̀ nílọ́ra ó dẹ̀ mọ̀ pé òun ò ní òun ò ní lè wọlé mọ́ màá play video màá play audio note mi audio voice note mi fún yín orí fídíò láti rí tí àwọn aláròyé tí wọ́n ti tán interview Sunday Igboho ẹ gbọ́. nítorí pé àwọn tó fẹ́ lọ kútú nínú ìlọ́ra nínú ìlú ìlọ́ra ṣe àwọn fúlàní wẹ̀ àwọn yorùbá tó jẹ́ àwọn ẹgbẹ́ fa nínú apc nínú ìfọ̀mí. gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ tẹ́ wà nínú òkùnkùn tẹ́ ń tafà sínú mọ́lẹ̀ gbogbo yín ni Elédùmarè máa fi ṣe iṣẹ́ tó máa fi ṣe tutù lẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tó jẹ́ pé kẹ mú èèyàn wálẹ̀ kẹ kúrọ́ mọ́ni kẹ fi jayé ìwọ ìgbòho ìwọ Sunday Adéyẹmọ ìgbòho pẹ̀lú gbogbo ìwọ ọmọ ẹ eh, ọmọ baba tẹ́ntẹ́n ìwọ Zanu Williams tó pẹ̀rẹ̀ ní mass burial wá tí gbogbo ìwọ Lady K ìwọ Yẹ̀yẹ́ Dára gbogbo yín òbílẹ̀jẹ́ ilẹ̀ Yorùbá ni yín wọ́n dẹ̀ máa fi ń ṣètùtù ilẹ̀ Yorùbá ni láṣẹ Elédùmarè irú irọ́kírọ́ wo lẹ́ ń pa yìí nítorí Ọlọ́run ẹ jọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe àwa OPC led by Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá facts làwọn máa gbé jáde fún yín ẹ̀rí ibi tí ó bí tọ̀rọ̀ ń lọ nísìn irú eléyìí tó ń sọ ẹni tó ń sọ̀rọ̀ yìí lórí fọ́nrán tó sẹ́ni voice tó fún ọmọ bàbá tẹ́ntẹ́ ní voice note pé kó máa play ẹ̀ káàkiri tí wọ́n ń gbèpò yí ẹnu yìí kó ṣe mọ́ gbé OPC èmi gẹ́gẹ́ bí èmi Adémúyìwá Tọ̀nàdé national protocol officer fún Ìbà Gani Adams mò ń sọ fún yín categorically pé bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ yìí tẹ̀ ń gbọ́rin orúkọ ẹ̀ ọmọ ọlá ló ń jẹ́ lára àwọn Yorùbá nation ni ẹ wá díẹ̀ tó bá sì dá lójú pé lára àwọn ọmọ Ìbà Gani OPC Ìbà Gani Adams lòun kò sí yọnu gbogbo títí dé floor member gbogbo ala ní id card nínú OPC so ẹ jẹ́ kó fún wa ní zónù tó ti jáde ẹ jẹ́ ó dárúkọ zónù ẹ̀ fún wa ẹ jẹ́ ó dárúkọ local government ẹ̀ fún wa ẹ jẹ́ ó gbé fídíò ẹ̀ jáde síta àbí fọ́tò ẹ̀ jáde síta àfẹ́ ah, voice note kó wá kọ̀ǹfàmù nǹkan tó sọ yẹn ẹ tó jẹ́ state coordinator ẹ̀ state tó ti wá ẹjọ́ dárúkọ ẹ̀ fún wa ok àwọn tó wá wà nínú ìgbìmọ̀ yẹn tọ́jọ́ wà nínú mítìnì yẹn ẹ jẹ́ kó dárúkọ méjì fún wa nínú wọn dájúdájú lẹ máa fi mọ̀ pé bóyá OPC ni àbí kò ń ṣe OPC ṣẹ́rí nígbà tí wọ́n rí i pé Ìgbòho Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí ehoro torí tá a bá ń pe Ìgbòho mọ́ orúkọ ẹ̀ àfi ń dọ́gbọ́n tàbùkù àwọn tó wá láti ìlú Ìgbòho ni èmi máa mo tún sọ repeatedly pé ẹ jẹ́ àyọ Ìgbòho kúrò lára orúkọ Sunday Adéyẹmọ ká fi ehoro sí nítorí kò sí nǹkan tó kò ní nǹkan kan tó lè kọ́ fà nílẹ̀ Yorùbá ju kókó máa dàrú bó ṣe tọwọ́ bọ Àgbẹ̀kọ̀yà rè tó fọ́ Àgbẹ̀kọ̀yà yánnayànna ṣó rò pé bẹ́ẹ̀ ló ṣe lè fọ́ OPC ó lè fọ́ OPC míì bẹ́ẹ̀ o OPC pọ̀ o ló ṣe led by Ìbà Adams àwa dúró gidi gbà hundred percent loyal to Ààrẹ Ọ̀nà Kakanfò for Yorùbá land mímí kan mi kò mí ààrẹ rí mímí kan dẹ̀ ní mi wọ̀n gbogbo ẹ̀yin tẹ́ wá ju wa tẹ́ wá wà ní kàn tẹ́ wá ń sọ pé bí ààrẹ ṣe fẹ́ wálẹ̀ àbí bí ààrẹ ṣe máa gùnkè lẹ́ ń wá ẹ̀ gùnkè gbogbo ẹ̀ tọ́wọ́ pé bí ààrẹ ṣe fẹ́ wálẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ́ nípa ààrẹ jẹ́ pé gbogbo aṣọ àlà tó ń wọ̀ yẹn kò tẹ́yìn lọ́rùn ẹ̀ wọṣọ ọ̀fọ̀. tẹ́ ẹ bá jáde ẹ̀ ní padà dé ṣe rí ẹni tó ń sọ̀rọ̀ yìí ọmọ ọlá ló ń jẹ́ kò sínú OPC tiwa ó lè wà ní OPC bòmí èmi fún yín ní fact ó lè wà ní OPC mi kò ń ṣe OPC tiwa àmọ́ rí ẹ̀bù wádìí ẹni tó ń jẹ́ ọmọ ọlá nínú Yorùbá nation òun ló ń sọ̀rọ̀ yìí now nígbà tí Sunday Ìgbòho mọ̀ pé òun ò ní lè ṣe olórí burúkú Sunday Adéyẹmọ yẹn tó mọ̀ pé òun ò lè wá gbogbo nǹkan tó ti fẹnu já wáyà kò lè wá lè ṣe mọ́ nílọ́ra tó fẹ́ ṣe ó wá ń wá ń wá lókè nígbà tí ò possible mọ́ ẹ̀dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjire nígbà tí o rí i pé kò lè wọ́ọ̀kì ṣé wọ́n á kún wọ́n á kún máa parọ́ pé ẹ wo orú irọ́ tí wọ́n gbé kalẹ̀ yìí pé ìbá Gani Adams ní pé ó ti lọ ó ti lọ set àwọn àwọn Fúlàní lẹ̀ ló ti lọ bá wọn ti gbówó fún ìbá Gani abà ọjọ́ tí ìwọ Sunday Igboho bá dẹ́kun àti máa bà yàn jẹ́ ọjọ́ náà náà máa bà ẹ̀jẹ̀ kan lẹ̀ torí kò yé kó gbàbí kan yé wa o kò gbàbí kankan yé wa dájúdájú lára àwọn yorùbá nation náà tí gbogbo yín ti gbé pẹ̀yẹ tẹ́ ń gbé eh, kíní ọ́díò káàkiri pé tẹ́hún. ṣé ìgbòho ló ìgbòho ló jáde wá sọ̀rọ̀ ni ṣé ìgbòho ló ba gani jẹ́ ni gbogbo sófà gbogbo àwọn táwa gbọ́ gani fúnra ẹ̀ là ń gbóhùn ẹ̀ ẹ́ ṣé wọ́n gbóhùn gbòho rí rárá kó ṣe fídíò àbóṣọ́ ọ́díò láti fi ba gani adam Jerry ẹni tó pè wọlé tẹ́ ẹ̀ bá jọ ṣe mítìn kí ló dé tó sọ pé ẹ jọ ṣe mítìn then tẹ́ ẹ̀ bá mọ̀ rí kí ló dé tó ń darúkọ tó ń jẹ́ ìwọ ṣe describe ẹ̀ kó rí gbóńkẹ́ kan bíi kinní kan kinní kan tó tún darúkọ ẹ̀ fún wa ẹ mọ̀ rí ni now ẹ jọ ṣe mítìn ni ẹ wọ́nà láti fi cover face yìí torí pé ẹ mọ̀ pé ẹni yẹn máa jáde ó máa wá táṣìírí yín tó tú ẹ wá fẹ́ yí légbò lórí ṣé Ìgbòho ni wọ́n gbóhùn ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó sọ pé tí Ìgbòho bá dẹ tí ò bá dẹ́kun àti ìbànújẹ́ ṣé Ìgbòho ni ó sọ̀rọ̀ sọ̀rọ̀ Ìgbòho ló gbọ́ sóhun ẹ̀ ló gbọ́ ń ṣe bẹ́ẹ̀ ni tẹ́jọ́ ṣe mítìn nìyẹn dẹ̀ lóhùn rẹ́dì ẹ pé ẹni challenge ẹ̀ kó jáde síta kó wá sọ̀rọ̀ ó lóhùn rẹ́dì láti fèsì yín òun rẹ́dì láti sọ̀rọ̀ tán bá deny ẹ fílẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ náà ẹ ti ń deny sí ó yẹ ẹ jẹ́ ká wo action tó máa gbélé máa bá a nìṣó. interview Ìgbòho ó dẹ̀ jẹ́ kó máa yé wa yí pé Ìgbòho ò sí Nàìjíríà pé ó sọ pé òun ò lè wálé torí ìjọba fún un láyè ẹ jọ̀ọ́ ẹ gbà mí gbọ́ ẹ gbọ́ fọ́nrán ẹlẹ́ẹ̀kejì yìí kẹ màá wá sọ ẹni tó ṣe fọ́nrán yẹn màá sọ fún yín màá dárúkọ ẹ̀ fún yín. iṣẹ́ ti gbọ́ ìròyìn tí aláròye tí wọ́n fi síta tí wọ́n fi léde láìpẹ́ yìí kò tí ì ju bí wákàtí mẹ́fà lọ ó ń jọ pé bóyá bíi alẹ́ àná náà gbèrò yẹn jáde wípé Ìgbòho àwọn bá Ìgbòho sọ̀rọ̀ ìyẹn olóyè Sunday Ìgbòho pé olóyè Sunday Ìgbòho ṣàlàyé ndófà tí ndófà tí àwọn fi táwọn fi ta ló ń pè é. ẹni tó ń sọ̀rọ̀ yẹn láàrin Yorùbá nation ló ní o bọ̀bí náà porúkọ ẹ̀ bọ̀bí ẹ̀ wá díẹ̀ fídíò tó ṣe ní alẹ́ àná sí alẹ́ ìjẹta lélẹ́yìí wọ́n sọ pé Ìgbòho wà ní Nàìjíríà ó dẹ̀ di bọ́ǹkì ẹ̀ ẹ̀ fi ti ara yín gbọ́. bàbá Sunday Igboho kì í sí Nàìjíríà o gbogbo fọ́nrán tó ń pín kiri àwa náà ti bọ́ pé abájọ táwọn ọ̀tá ìfi ń lẹ́nu. àwọn ọ́fíìsì ìbàgàdà náà sọ pé lọ́tà òkú ò ní jèrè fún ètò tó kù yẹn wọ́n bọ̀ bí. lọ́wọ́ nàìjíríà wọ́n ti kó fúláìtì ẹ̀ àwọn ọ̀tá gbọ́dọ̀ ti ń rí information àwa táàrùn. àwọn oṣù ọ̀tá yìí àwọn oṣù ọ̀tá lẹ Yorùbá ẹ̀yin lọ́tà lẹ Yorùbá ẹ̀yin Yorùbá nation ẹ̀yin lọ́tà Yorùbá ẹ̀yin gbowó nation ẹ̀yin lọ́tà Yorùbá. so ẹ̀yin lọ́tà Yorùbá ẹ má jẹ́ ká bọ́ ẹ má jẹ́ ká boko lọlé olóró ẹ jọ̀ọ́ ẹ má bínú kọ́ọ̀lù kan ló wọlé lórí fóònù yẹn ẹ jọ̀ọ́ ẹ má bínú. Sunday Igboho bá Aláròyé sọ̀rọ̀ èyí nìdí tí mo fi gbé Gani Adams lọ sílé ẹjọ́ àgbàgbára ọmọ Yorùbá nìyí olóyè Sunday. ẹjọ́ má bínú. ìyẹn mo sì ń Sunday Igboho sísọ ìdí pàtàkì tó fi gbé ìgbé tó tún máa ń pè ní Ìgbòho ṣáṣà àsìkò olóṣèlú Ìgbòho gbowó káàkiri ó gbà lọ PDP ó gbà lọ APC ó gbà lọ Labour Party. fact is there. tó bá ń sọ̀rọ̀ ní tó bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé nǹkan tí àgbàgbà ní àdá sọ lórí pé ọ̀pọ̀ pọ́nmi bomi kọ́sọ̀ tẹ́ gbé kiri tó fẹ́ fi pé ẹ lọ mú kọ́ọ̀tì ìwé kọ́ọ̀tì yín wá. ààrẹ òsọ̀kọ̀ kò gbà lọ́wọ́ orò kò gbà lọ́wọ́ eégún ó lọ bèrè iye tí bàbá yìí gbà lọ́wọ́ Goodluck Jonathan ọ̀tá lòun máa ń gbowó lọ́wọ́ ẹ̀ ogun àwọn tí wọ́n ní tí wọ́n ń ṣe ọmọ Yorùbá lòun máa ń gbowó lọ́wọ́ ẹ̀ ló máa ń takò òwa lólóṣèlú ní gbòó kí lẹ́yìn o àti pé sẹ́lẹ̀ṣàn tó lọ òṣèlú náà èyìn eh, Ìgbòho bá yín patisipéètì òun náà tún ṣòṣèlú níbi tó wà lọ́hùn àbí ó wọlé láti Bẹ̀nẹ̀ wá bá yín ṣòṣèlú àárẹ̀ òyà máa sọ̀rọ̀ lọ́jọ́. Ìgbòho nation ẹ mọ mọ ọtún yàtọ̀ sí sí. ìfojú olójúṣòwò kájèrè ṣùgbọ́n ìjọba kò tíì fún mi láṣẹ láti wọlé padà ní o nígbà tí aláròyé bèrè ìgbésẹ̀ tó ń gbé láti rí i pé ó padà sí orílẹ̀-èdè bàbá rẹ̀ ó ní kó sí agbára náà lọ́wọ́ òun ìjọba ló ní àṣẹ láti fààyè gba òun láti padà sí nàìjíríà. ṣẹgbọ́ aláròyé béèrè bóyá ó sọ pé òun ò sí nàìjíríà kò lè wá sí nàìjíríà wọ́n tó ti gbowó lọ́wọ́ àwọn tó wà ìdásíra kó òun fẹ́ lọ wọnú gbó ìlọra kẹnu kẹnu dáwáyà kẹnu dáràn kẹnu túlé agbọ́n lórí burúkú àṣírí jẹjà ìwọ Sunday Adéyẹmọ ṣùgbọ́n pẹ̀lú gbogbo rẹ̀ náà òní bí ìjàgàba àwọn. ìjàkúlẹ̀ yorùbá o kí ló ṣe fúnlẹ̀ yorùbá ìwọ Sunday Igboho kí ló ṣe. òní bí òun lọ́wọ́ tàbí da omi tútù sí òun lọ́kàn láti dà fún yorùbá tí í ṣe lọ́wọ́. wà á lójú ti ni ọmọ jàtijàti yìí. lọ́sà àkójọpọ̀ ìròyìn ọ̀hún. ẹ̀yin wa tá a sunkún àmọ́ ríran o ìròyìn náà lẹ ti gbọ́ lẹ́nu aláròye ẹ mọ̀ pé àwa ò wọn ra ìrà tí ò lọ́mọ nù wípé Sunday Igboho ti wà Nàìjíríà nítorí ayọ̀ kíkún wípé à ń retí bàbá Sunday Igboho tá a sì fídíò yẹn bẹ́ẹ̀ náà làwọn tó súnmọ́ wọn náà àwọn náà wọ́n sọ nǹkan kan bí ẹni. bọ̀bí ló ń sọ̀rọ̀ yẹn o fídíò ní kíní tó fi ṣe o akọ̀lò voice note ẹ̀ ní o bọ̀bí ẹ wá bọ̀ ẹ tó ń jẹ́ bọ̀bí ní Yorùbá nation ó ṣe ṣe fídíò yẹn ni. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Aláròyé sọ irọ́ ni o irọ́ ni pé bàbá Sunday Igboho ti wà Nàìjíríà wọn sí Nàìjíríà wọn kà ní kò bàjẹ́ wọn wà Nàìjíríà wọn sí Nàìjíríà ìyẹn ò sọ pé kí ẹjọ́ má dúró ìyẹn ò ní kí àwọn gbé ẹjọ́ dúró. àwa náà sá fún kẹ́ ọ̀rọ̀ court case yìí. lọ́ọ̀yà àwọn. kò ní jẹ gbogbo yín tẹ́ ẹ̀ bá lè tẹ́ ẹ̀ bá lè mú ìwé lẹ́tà lẹ́tà kóòtù wa ẹ̀ ní ṣoríire ẹ̀ ní jèrè. program lórí ẹ̀ lálẹ́ lálẹ́ àbí nírọ̀lẹ́ yìí ṣùgbọ́n tèmi fẹ́ fi yé yín ni pé baba Sunday tó sì sí nàìjíríà ẹ má jẹ́ ká mú irọ́ mọ́ tó wà nílẹ̀ yìí. jẹ gbọ́ lára àwọn yorùbá nation náà ló sọ pé kó má mú irọ́ mọ́ nǹkan tó wà nílẹ̀ o ẹ wo irú irọ́ tó máa ń pa bàǹtàbàǹtà. baba Sunday tó tá a sì dìbò fún yorùbá nation. ẹ wá wo ẹ̀yin ọmọ kóòtù òjire ṣe rí nǹkan tá à ń sọ ẹjọ́ ẹja ti fi ṣáná kíyèsí ogun OPC led by Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá àwa dúró fún òótọ́ tí ẹ̀yin Ìgbòho nation tẹ bá sọ pé ẹ tó gbangba sùn lọ yẹ pé ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú bí kọ́ńtrátì tẹ gbà lọ́wọ́ àwọn ọmọ Ìgbò báwọn ọmọ Ìgbò ṣe ń ṣe nílẹ̀ wọn ẹ máa kọ́ dínú yọ̀ ńlẹ̀ Yorùbá abayin mú nǹkan lẹ̀ ìgbé bírú síta tó nǹkan ṣe ló ń gbọ́ irú nǹkan tí ẹ̀mí eh, Nnamdi Kanu ṣe tàbí nǹkan kan ẹ̀ tó ń tẹ ìṣíwọ̀ nǹkan tí Ìgbòho fẹ́ gùn lé lórí nìyẹn o dé tàìdé nígbà tó wá sí òkú yẹ wọ́n pẹ̀lú jẹ́ pé release in samuel kanu náà kò ní yẹ fún nǹkan tó sọ yẹn. ṣé o síbẹ̀ nígbà yẹn sars ni tí wọ́n ti ń gbẹ tí ẹ̀mí Nnamdi Kanu tó ń pàṣẹ pé kó bọ́nu ilé kó sun TVC news iléeṣẹ́ TVC eh, news tó jẹ́ ti Bọ́lá Tinubu ṣé olórí burúkú ẹ̀ Ìgbòho kò sí láyé ńgbà yẹn tó ń pàṣẹ live tí wọ́n dẹ̀ ń carry on operation yẹn àwọn blue mass transit wa wọ́n ṣe lọ jó gbogbo ẹ̀ lọ́jọ́ o ò sí ń bẹ̀ àwọn hotels wa tó jẹ́ tó belong sí ti tọmọ Yorùbá gbogbo ẹ̀ náà máa sùn ẹnìkan tí wọ́n sọ pé òun ló ń lead the protest ní òyìnbó olórí burúkú Nnamdi Kanu jẹ́ kó máa yé wọn pé kó yọ wáyẹn kúrò ń bẹ̀ wípé kó sọ di obi Ìgbò olórí burúkú ẹ̀ Ìgbòho ìwọ wá jáde wá ìwọ wá sọ pé o wá sí Nàìjíríà tàbí wá sí Nàìjíríà ìwọ sọ pé release Nnamdi Kanu wà ẹni tó fi sọ yẹn o tún fi sàn kọrin mọ́ láyé ẹ̀ kí ló ń ṣe yín ẹ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ nítorí àtẹnujẹ yín ẹ ti títà kọ́kọ́ tẹ́ ẹ ṣe lọ ó ti wù yín sí gbogbo owó tẹ́ ẹ gbà tẹ́ fi tẹ́ fi lọ́ ń ṣe gbogbo ìyà tẹ́ ẹ fi ṣe yò àti wo olórí burúkú àlùmọ́rù wọ́n tó pẹ́rẹ́ aláàdì wọ́n tó rí dánkù bíi jẹ́ àmáìnà yẹn gbogbo yẹn ẹ máa jọ ṣòfò pọ̀ ni àlùmọ́rù fi wọ́n mò ń bá wí o ìwọ dwarf àlùmọ́rù dwarf wọ́n ni mò ń bá wí gbogbo yín tó jẹ́ pé ẹ wá wárí síbì kan náà ẹ wá ń ṣòṣì OBC pọ̀ o but structure ti wá dúró gidigba tẹ́ bá sọ pé orí burúkú tẹ́ ẹ ṣe ní àkọ́kọ́ tẹ́ ẹ lọlẹ̀ dí àpòpọ̀ mọ́ àwọn ọmọ àwọn ọmọ Ìgbò tó lọ́dọ̀ rẹ̀ ẹ̀sà tó ń gbogbo infrastructure wa lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá lẹ́tú fẹ́ lẹ́fẹ́ gùn lé lórí pẹ̀lú contract òṣì tí wọ́n fún yín ẹ máa pọ̀ dín New live and direct and ẹ tún jẹ́ ká jẹ́ kó yé yín ẹ jọ voice note voice note tẹ́ gbọ́ tán yìí bòbí lẹ́ni tó ṣe fídíò yẹn tó dìbọn pé kò sí Ìgbòho Nàìjíríà so nǹkan tẹ́ máa fi mọ̀ pé ẹni tó ọmọ ọlá tó ṣe fọ́díọ̀nù tó sẹ̀dẹ̀ sí àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n ipe báyìí kàṣà báyìí káwò dé pé ibà Gani ẹgbò ìbanilórúkọ jẹ́ yẹn pé nítorí pé wọ́n fẹ́ crisis tó ti ṣẹlẹ̀ wọ́n fẹ́ control crisis wọ́n fẹ́ dọ́gbọ́n Ìgbòho tí gbogbo nǹkan tó ti fẹ́nu sọ òun fẹ́ wọ gbò lọ́ra agbára wo ló ní tó gbọ́dọ̀ wọnú ó gbọ́dọ̀ wá ṣe nǹkan kan láì gbàṣẹ lọ́wọ́ Nigerian security agencies ni ó gbọ́dọ̀ lọ sí ọ̀yọ́ state láì gbàṣẹ lọ́wọ́ eh, gọ́vnà ọ̀yọ́ state pé òun fẹ́ ṣe nǹkan báyìí ni àbí àwọn ọba tó wà lágbègbè ọ̀yọ́ ìlọ́ra ńkò tó gbọ́dọ̀ àbí chairman local government tó sọ nígbà tí wọ́n ṣe security summit tó sọ pé òun máa gbá chairman létí àwọn chairman yẹn òun máa gbá wọn létí ṣé kò mọ̀ pé àwọn chairman míì wọ́n ti àwọn ọba míì ilẹ̀ yorùbá ti gba ipò chairman kọjá tí wọ́n wá ń gbọ́n sí orí fọ́nrán pé ibi tí wọ́n ti ń ṣe security summit tí Ìbà Gani Adams initiate láti ọ̀dọ̀ ọba wa Adéyẹyè Ọọ̀ni Ọ̀jájá the second wọ́n pè wọlé òun sọ bátabàta ṣíwọ́ tó fẹ́ tó fẹ́ gba nation. ọ̀gbẹ́ni orí ẹ̀ máa ti gbálẹ̀ kẹ́ <laughs> Ìbà Gani yíwo ló ní initiate security summit nǹkan tó ba ayé wọn jẹ́ tó ń fọ́ wọn lórí tó ń dà wọ́n lórí rú látijọ́ ìlọ́dọ̀ Gani Adams ó ní security summit yẹn tí wọ́n ti pè gbòho síbẹ̀ táwọn ọba yẹn ti recognize ìgbòho báyìí ìgbà yẹn lórí wọn ti dàrú náà ti ń ṣe kábàkàbà ìyẹn gangan ló ń fọ́ wọn lórí ló ń bí wọn nínú pípadà wọlé tí Ìgbòho padà wọlé lọ́fẹ̀ẹ́ láìsí wàhálà ló ń bayé wọn jẹ́ dìse ẹ ẹ wá gbọ́nsì tó sọ pé Ìbà Gani àwọn ló ọ̀gánáìsì <laughs> ìtọ́jọ́ ní ọ̀fífẹ́ ló iníṣẹ́ẹ̀tì ẹ̀ Gani Adam gan recognize ẹ̀ gan lórí ìjókòó ṣẹ́ni tó ọ̀gánáìsì gan kì í ẹ̀ ni wọ́n recognize òun gan lórí ìjókòó is useless he was useless that day ó kàn gún kalẹ̀ ní bí tuntun sórí kínní ọ̀gbẹ́ni máa parọ́ ẹ̀ nìṣó dj ydk dj yk múlẹ̀ oya ma máa gbé wa nìṣó máa tábàáyé. sí orí fọ́nrán. adéyẹyẹ kọ́ the second wọ́n á pè wọlé òun gba nation fún wa ni. ẹ̀yin ọmọ ò jíire. Sunday Ehoro kò ní agbára àti gba Yorùbá nation ẹ jẹ́ ńlá yín lọ́yẹ̀ kan Yorùbá kingdom ó wà bó ṣe wà wọ́n kàn ìgbà tí wọ́n pín Yorùbá tán pín ẹ̀ẹ̀mẹ̀ tán pín state ọ̀tọ̀ọ̀sẹ̀ a dẹ̀ ní about six states wa tó jẹ́ tó comprise Yorùbá land so kingdoms yẹn o that is Yorùbá nation but our, our you are nation in a country tí yorùbá nation wo tí wọ́n bá tẹ structure kí ni Ìgbòho ní tó fẹ́ fi gba ṣé irọ́ tó ń pa yìí kó máa fi ń wọ́ọ̀kì ẹ̀yin tẹ ẹ̀yin múkù tẹ̀lé wà ní diaspora ni tẹ̀yin fólú ẹ̀ ni mo rí báwí kò dẹ̀ dùn mí fún yín tó bá pẹ́ lójú tẹ fi ń ríran ni ẹ mọ̀ pé gbóló ń tì yín lọ. èyí ni on the seventh of April twenty twenty four àwọn ìwé kan ìwé lẹ́tà kan wà tó ń jà rìnrìn pé wọ́n ti sú ìbá Gani Adams a rí lẹ́tà yẹn wọ́n sọ pé on the third of april náà up to today on the seventh of april àwọn ò tí ì receive lẹ́tà kankan adẹ́ndúró de lẹ́tà yàrá ìyàfòrò yàrá ìyàyín tẹ́ ẹ̀ bá lè mú lẹ́tà yẹn wá kẹsù ìbá Gani Adams olórí ọmọ àlè ní ìwọ Sunday Igboho olórí ọmọ àlè ní ẹ tó bá jẹ́ pé Adéyẹmọ ni orú ni lórúkọ bàbá ẹ olórí ọmọ àlè ládéyẹmọ tó o bá lè mú lẹ́tà yẹn wá ìwọ Sunday Adéyẹmọ ìhòòhò kí ló ń ṣe yín ṣẹ̀rùpá jísòrò yín ni ẹ mọ̀ nǹkan tó ń pè ní OPC lẹ́gbàá ìbá Gani Adams ṣáà gúdúgúdú ni wá àfìgbà kan tó rálẹ̀ tẹ́ bá wá lọ́tún àfúnyín bẹ́ wá lọ́sì àfúnyín bójókè bójẹ́sàlẹ̀ kò síbi tẹ́ gbà tí ò zọ. ẹ gbọ́n nǹkan tọ́ga máa ń sọ ni wọ́n ní ìjà wà ìjà ò sí always guiding. lọ́rọ̀ orí social media ẹ ti bú wa ẹ ti bú ààrẹ egbò ẹ wá fẹ́ ẹ wá ń pe ààrẹ ní kinní lógun ojo ẹ wá ń gbé fẹ́ máa gbé ọlá fún Sunday Ìgbòho látìgbà tí Ìbà eh, Gani Adams ti ń jẹ́ ṣe ìjàngbara bọ̀ wọn filẹ̀ Nàìjíríà filẹ̀ Yorùbá lè rí wọn sá lọ sókè òkun àbí kan sá lọ nígbà tó tiẹ̀ lé nígbà ayé bàbá wa Ọbásanjọ́ àwọn tó lẹ́sìn lẹ́ẹ̀kan nínú àwọn olóṣèlú sọ pé kí Ìbà Gani Adams wá lọ sí lọ ṣe asylum ní ìlú òkèèrè Ìbà Gani Adams sọ pé láyé àwọn ò ní ṣe báyìí káwọn kó àwọn ọmọ àwọn ọmọ sí. so ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ọ̀pọ̀ rò kágbọ̀n àwọn ń retí lẹ́tà àwọn Ìgbòho nation torí Ìgbòho ní nǹkan kan tó fẹ́ ṣe fáwa nílẹ̀ Yorùbá Ìgbòho ní gba nation fún wa ibà Gani Adams náà wọn ò lè dágbà Yorùbá nation fún wa single-handedly without the help of àwọn ọba ilẹ̀ Yorùbá without the, the help of the president of Nigeria ìyẹn Bọ́lá Ahmed Tinubu ẹ̀dẹ̀gùn kan tí bá eh, eh, president eh, Nigeria ń ṣe fún wa ń sìn wọ́n sọ pé wọ́n fẹ́ restructure and baba wa yìí president president Tinubu is working towards the restructuring of the, um, of the country which some are favour wa and nǹkan tí Gani Adams wà lé lórí ni pé call restructure back to regional government kí ló tún wá kù under normal circumstances tába ti ní tó bá ti restructure ní. gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ yorùbá ẹ ti rí nínú gbogbo ọ̀rọ̀ àwọn tí eh, Gani Adams ń sọ yìí ó yẹ kó ti yé wá sí wípé níṣe ni Gani adamu wá ọ̀nà láti gbé Tinubu mọ́ra nípa ìmọ̀ràn àwọn ọmọ ẹ̀ pé kán máa èèlì Tinubu irọ́ ló ń pa o ẹ̀rù ẹ̀wọ̀n ló ń bà o tẹ́lẹ̀ bá máa sọ̀rọ̀ wá gbọ́ bàbá wa Tinubu ti ṣe dáadáa tọ́tọ̀ bá sọ̀rọ̀ bàbá Tinubu tẹ̀tí bá yé èdè tẹ̀tí tẹ̀tí tẹ̀tí fọ̀rọ̀ bá tẹ̀tí fọ̀rọ̀ bàjẹ́ dáadáa lórí lórí fóònù irọ́ ni o irọ́ ni Gani adamu ń pa o ó ń wọ́nà láti gbé Tinubu mọ́ra ó ń wọ́nà láti gbé Tinubu ra kí Tinubu náà lè fọkàn sí pé èèyàn ni wọ́n irọ́ lẹ pa ẹ máa jìyà ẹ̀ṣẹ̀ yín ẹ fẹ́ kọ̀ wọ́n máa padà gbé yín Tinubu ètí ìráyè ti ẹni ó sì rọra bá yín pò mọ́lẹ̀ ni ohun tó sì ń ṣe òun ló ń ṣe òun tiẹ̀ níjọba máa ráyè tí yín bá yéré lẹ máa pè é ẹ̀jẹ̀ bó tó yà ẹ̀jẹ̀ mo yóò yà inú ẹ̀wọ̀n lọ̀gá yín sì máa kú sí ẹ ríran wò kò tí ì yá Tinubu ò tí ì ráyè ti yín ni kò fẹ́ sọ lẹ́nu fúnra ẹ̀ ni kò dẹ̀ fẹ́ kí òṣì tẹ̀ ṣe kó dẹ̀ǹtì láìfò òun n tó sì ń bà kó ló ń bà kó ń tún Nàìjíríà ṣe lọ́wọ́ nígbà tó bá ti ráyè á gbé yín ọ̀rọ̀ tẹ́ sọ yẹn tọ́gá ẹ sọ ó sì máa tún sọ ọ̀gá ẹ sì ń bọ̀ wá tún sọ lọ́gbà ẹ̀wọ̀n ó sì ń bọ̀ wá tún sọ ẹ̀yin èèyàn jágbajàgbà wá ń tíráì láti gbé Tinubu mọ́ra Ma play ẹ̀ nìṣó DJ YK múlẹ̀ máa gbé wa nìṣó bẹ́ẹ̀. regional government eighty five percent ṣé àtìgbà nation wa ni ṣùgbọ́n bó ṣe wọn oníkálukú ló ṣe máa máa control resources and other things there tó bá ní ní àkàtà ẹ̀ kí ló wá ń ṣe yín ẹ wá sọ pé ọmọ yorùbá wà níbẹ̀ tó jẹ́ president ẹ wá ń sọ pé ẹ pé yorùbá nation àbí nǹkan kan ṣé ń gbà ẹ dẹ̀ máa kíbi ìṣáná kíyèsí ogun nígbà tí election bọ̀ wọ́n sọ pé election ò ní wáyé ìwọ Sunday olórí burúkú náà ló sọ pé wàá yìnbọn fún Bọ́lá Tinubu látẹ̀yìn wàá yìnbọn fún Ọ̀ọ̀ni látẹ̀yìn wọ́n yìnbọn fún gbogbo wọn látẹ̀yìn wọ́n ajá ń sì lọ́wọ́ à ń sọ pé o ti fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì amúyẹ́ ọmọ Yorùbá ìjà ara yín àwọn àrètí court case o ìwé ìgbẹ́jọ́ yín ìtẹ́ gbé ṣe on the yẹn kò tí ì dọ̀wọ́ ti wá èmi ni seventh ẹnlẹ sọ pé ó ti jáde àwọn ò tí ì receive à ń retí ẹ Sunday orúkọ bàbá ẹ ṣé Adéyẹmọ lórúkọ bàbá ẹ tó o bá lè mú ìwé kóòtù yẹn wá ọmọ àlè ládéyẹmọ Adéyẹmọ ẹranko òun ló bá ìyá tó bí adéyẹmọ ẹranko ló bá sùn wọn fi bí adéyẹmọ wọn pe adéyẹmọ ní orúkọ bàbá ìwọ Sunday kò ní yẹ kò ní yẹ ẹran ẹ ẹ ṣe ó dàbọ̀ asalaamu alaikum èmi ni ọmọ yín mariam onígbì ìtaní fún yín lè ní ramadan food bundle tá a ní lóríṣiríṣi èyí tó jẹ́ pé ẹ lè ní oríṣiríṣi oúnjẹ nínú carton tẹ̀lé fún àwọn èèyàn yín àwọn olólùfẹ́ yín àwọn òṣìṣẹ́ yín àwọn ọ̀gá yín àwọn ẹbí yín àwa ní lóríṣiríṣi bí ọ̀nà mẹ́rin a ní látòrí basic bundle tó ní gàrí ẹ̀wà ṣúgà àti iyọ̀ nìkan pẹ̀lú dàbínù tó tóbi dórí um, páàkì tó jẹ́ pé ó ní mílò ó ní spaghetti ó ní irú ó ní crayfish ó ní oríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́ tẹ̀lé fún àwọn èèyàn yín ní oṣù ramadana yìí láti mọ gbogbo nǹkan tí bọ́ndù yìí contain ẹ wo flyer wa tó wà lójú àfihàn yín ẹ máa rí i pé gbogbo àwọn bundles yìí ni wọ́n yàtọ̀ pẹ̀lú àwọn prices wọn a ti wá ní èyí tó jẹ́ pé Um, ìkìdá gàrí ẹ̀wà àbí ìrẹsì òun lẹ́fẹ́ a lè bá yín pààkẹ́ sínú àpò bí a ṣe ṣe fún àwọn organizations wọ̀nyí kò dẹ̀ síbi tí a kì í send àwọn ilé lọ ní nàìjíríà ẹ lè pín fún tefsir ẹ lè gbé lọ sí mọ́ṣáláṣí a dẹ̀ fún àwọn aláìní tí ẹ bá sí ní nàìjíríà kò sí bí a ṣe lè bá ṣe a lè ṣe sí five kg ten kg one kg àbí two kg bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ kàn sí wa lórí nọ́mbà tó hàn lójú àfihàn yín Ramadan Kareem ẹ káàbọ̀ padà tó bá sọ pé ẹ̀jẹ̀ ti ta sọ́pọlọ ẹnìkan ẹ ti rí pẹ́jẹ̀ ti ta sọ́pọlọ ẹni tó sọ̀rọ̀ yìí nǹkan ti ń ṣe ìgbé ọ̀rìn ó ti ń gbọ̀n wọ́n pe Sunday Igboho ní Sunday Igboho kí ni kán pe bàbá yín o wọ́n á sọ yẹn lámọ̀tẹ́kùn àfi kí ni ká pè Gani àmọ̀tẹ́kùn torí àmọ̀tẹ́kùn farajẹkùn ni kì í ṣẹkùn ẹ ìyẹlẹ́ máa wò lẹ́yìn ẹyẹ ẹ lẹ́yẹ mú Ìgbòho kì í ṣẹgbẹ́ yín ẹ rí kó dá yín lóhùn látijọ́ yìí àwa ọmọ ẹ̀ tá a máa dá yín lóhùn rèé bàbá yín ò tó bẹ́ẹ̀ bàbá yín kò tó sí i ìwọ̀n bú àwọn máa ń bẹ̀rẹ̀ àbú àwọn kìnnìkan aṣọ dùn yìí ó ta yín láàtún táwọn ẹni yẹn ṣe ìtẹ́ ẹ ṣe fún tẹ́ ẹ ṣe kù fún lédìké orí ọmọ yẹn sì máa mú orí ẹ̀ náà tiẹ̀ ti mú yín ẹ ti ń ṣìṣe ṣìṣe ṣìṣe ló fẹ́ wúrẹ́ tó fi báyẹ̀ ẹ̀ sùn ó di dandan kẹ́ ẹ máa ṣìṣe náà ní ẹ lè rí di ìjókòó ewé ojú omi kì í rí di ìsìn kì í rí di ìjókòó kì í rí sinmi àti kiri ló ń pẹran jẹ wọ́n yẹn máa ti yín kiri nìyẹn ẹ̀tàn fún tàní ẹ̀tàn fún tẹ̀yẹ àti ìlì lẹ́ta o ẹ má wọrí ọ̀bẹ ọ̀bẹ máa tó bàdí yín sí ìgbà yẹn lẹ máa tó mọ̀ ẹ bí Bobrisky léèrè kó wá ṣàlàyé tó gbé òun rí àbí kí náà pè emefielefele ẹlẹ́mẹ̀mẹ̀rẹ̀ àwọn náà halẹ̀ tẹ́lẹ̀ wọ́n mọ ibi táwọn ti ń jẹ̀wá wọn ń ṣe ẹ kú ojú lọ́nà o bẹ́ẹ̀ bá ti rí ẹ kú ojú lọ́nà ẹ̀ tó rí ìgbà yẹn lẹ máa mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ níbẹ̀ rí arákùnrin gbogbo kábàkàbà tó sọ yìí wọ́n ń wá ọ̀nà láti dìnáyẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ni tó bá ti ṣọ̀kan báyìí tó ti rí páṣírí yẹn ti tú the next thing wọ́n jáde ni wọ́n láwọn ò mọ̀ ń pa ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ o àwọn ò ṣe bẹ́ẹ̀ o kí ló dé tó jẹ́ gbogbo ìgbà ó ní à ń gbọ́ voice note ìbàjẹ́ tẹ́ ì ṣe why why is it every time nítorí pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin gan mọ̀ fúnra ara yín pé oníbàjẹ́ ni ọ̀tẹ̀lẹ̀ ń dì irọ́dẹ̀lẹ̀ ń pa àǹtí wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ọ̀tọ̀ bọ̀rọ̀ Ìgbòho kì í ṣẹgbẹ́ bàbá bàbá yín ọmọ táráyé ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ táráyé fẹ́ ẹ̀ tọ́lọ́ gbé dìde ni ó dẹ̀ di ti dandan kí ìrànlọ́wọ́ ọlọ́run àtàánú ọlọ́run kó máa bá a sógbó tẹ́ ń ṣe yẹ kàn ń dara yín láàmú ni o ẹ kàn ń dara yín láàmú for nothing you people are just wasting your time. ẹ̀ ń wéèsì táìmù ara yín ni ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí ẹ̀ ń wéèsì táìmù ara yín dánudánù gbogbo ayé ti gbọ́ àṣírí yín àṣírí yín ti tú everybody mọ̀ pé rọ́lẹ̀ ń pa everybody mọ̀ pé n tó ṣẹlẹ̀ lárákùnrin yẹn sọ tó bá jẹ́ pé rán ni ṣé bẹ́ẹ̀ dá mọ̀ ṣé bó ti dárúkọ ẹ̀ fún ọdẹ mọ bí tó wà ọmọ bó ṣe rí why don't you people call him out kẹ́ẹ̀fún náà ultimatum with this also so tó bá jáde kó wá fèsì wá pé irọ́ ló pa a máa sú ẹ̀ sí kọ́ọ̀tà a máa ṣe kinní kan ìgbà ẹ̀ lèmi tó lè mọ̀ pẹ́ ń sọ̀rọ̀ kẹ́nìkan wá jáde inú yín kó máa sọ kóbokòbo kábàkàbà tẹ̀ ń sọ irọ́ lẹ̀ ń pa ẹ jáde kẹ́ ẹ wá deny ẹ̀ ni mo fẹ́ challenge that man ọlọ́run ṣe ogun orúkọ òtún sọ orúkọ ẹ̀ fún wa pàápàá ó dẹ̀ sọ pé ń ṣe lórí gbóńkẹ́bì kinní kan mi ò rí rí mi ò gbọ́ ohun ẹ̀ nìkan mo gbọ́ ìwọ tó rí rí tó gbọ́ rí tó mọbi tó lè wá sí call that man out ẹ challenge ẹ ní kó wá deny kó wá sọ lójú yín kó wá confam tó bá jò tọ́ ni kẹ́ ẹ tún wá gbọ́ tàní orin yín kó tún táṣìírí sí dáadáa wèrè lẹ́pẹ́ yorùbá gbogbo yorùbá ti mọ̀ páṣírí yín ti tú a ti mọ̀ yín pọ́ dalẹ̀lẹ̀ yorùbá nìyín all yorùbás ló mọ̀ pọ́ dalẹ̀ nìyín ẹ̀ ní kankan ṣe òpùrọ̀ ayé ládà nìyín everybody mọ̀ ẹ kú ojú lọ́nà ìyá ìyá ọlọ́run tẹ́ ń kọ lẹ́tà sí kọ̀ǹténà náà máa fi gbé wá fún yín kọ̀ǹténà ẹ̀mọ́ tó bá fi kọ̀ǹténà jẹ̀rú lẹ̀ fún yàn ẹ̀mọ́ bóyá máa tó ẹ̀ o gbogbo yín pápátá tẹ̀ǹtẹ̀lì gàní àti gàní fún rẹ̀ ẹ̀ kò jù lọ́nà ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ká slack ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ Ọlọ́run káre Ọlọ́run nífẹ̀ẹ́ gbòòwò gan nítorí pé ó ń finú kan ó fi ń lòlé ayé ó ń finú kan ṣe gbogbo tó ń ṣe òun ló ṣe jẹ́ kí àwọn àṣírí wọn máa tú yìí ẹni gbòòwò lè wọ ìgbòòwò lè wọlé wa ìtòwọ̀ yẹn ń kọ́ kí náà ń pè ṣé bẹ́ẹ̀ ní kò tó bẹ́ẹ̀ kó wá sí kó wá sìnkú yẹ ẹ̀ ní ìgbòdó ẹ̀ wọlé kí lẹ ṣe fún ẹ orí yìí ti tanná lẹ̀ torí pé ẹ mọ̀ pé ẹ̀yin náà lẹ ràn lọ́bi tó lọ tẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin lẹ ràn lọ́bi tó lọ tẹ́lẹ̀ àtọwọ́ yín ló ti wá ọwọ́ yín là bá ń bẹ̀ ìkọ́nú yín ti jáde ó ti wá sòtọ́ ọ̀rọ̀ páwọn làwọn ṣe pa ẹni mẹ́jọ làwọn kó dá nínú DSS ṣùgbọ́n Quran sọ pé náà rọ̀báká lábìlì resort ọlọ́run wà ń bẹ̀ tó ń wo gbogbo wa tó máa fi ìyà ojú páálí jẹ yín gan ẹ̀yẹn máa wò nígbà tí ìyà yẹn bá dé but àṣírí yín tẹ́ fẹ́ kó bò láàrin ọmọ Yorùbá kó lébo gbogbo ọmọ Yorùbá tí mo bi tẹ́ sùn tẹ́ dorí kọ everybody ti mọ̀ pé Fúlàní olè ń bá dín ẹ wá sọ pé ẹ wá fẹ́ yí ọ̀rọ̀ sórí ọmọ Yíbò ṣé Yíbò ló jí wa gbélé Yorùbá ẹ Yíbò ló pọba mẹ́rin lẹ́ẹ̀kan ṣo ṣé yíbò ni tẹ́ni wọ́n gba kọ́ńtàtì lọ́wọ́ yíbò yíbò jí wọn gbé wọn sọ̀rọ̀ ṣé yíbò ló jí alẹ́jẹ̀ <laughs> ti sátìrí lọ́kọ lọ o jẹ́ ń fa àwọn eléyìí lẹ́kì máa lọlé pé ọba sọ̀rọ̀ jù lórí eléyìí kò sọ̀rọ̀ èsì ẹ mo fún ẹyẹ o ìrọ́lẹ̀ ń pa o àwọn ògbàgbẹ́ tẹ̀ fún wa jẹ àgbà lọ́wọ́ yìí lọ́ọ́ lọ́ọ́ ṣe fún bàbá yín bàbá yín kàkẹ́ òfò ẹ̀ẹ́ lọ́dọ̀ ààrẹ ọ̀daràn kápò òfò lọ tà fún àwọn òjẹrú ẹ̀ godesin tó lè sọ tó lè fi deny the whole world ti gbọ́ nǹkan tó ṣe the whole yorùbá tó wà ní káàkiri ayé ti gbọ́ nǹkan tó ṣe bó tún ti lọ plan pẹ̀lú àwọn fúlàní tí kì bá ṣe pé ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ wá lọ sí lọ́ra ẹ lọ sá pamọ́ síbẹ̀ ẹ dúró pẹ́ ọdẹ tó wà lórí ẹ̀bùn tó ń ṣọ́ Elédùmarè ni orí ẹ̀bùn ni ó kù sí láyọ̀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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.